والهدي هدي محمد صلى الله عليه وسلم إن شر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هذا قال السيد الله سبحانه وتعالى الله ó kà wá yẹ nínú ẹni tó kà yẹ tí Ramadan di ọdún yìí fourteen forty six títí ń bá wa láyé lẹ́yìn ẹgbẹ̀rún ọdún ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ogójì lé mẹ́fà àti kọ́sọ́ pé ẹ̀fà lé ní ogójì tí àmì sallallahu alaihi wasallam tí àmì ti ṣe é jìrá ti Mẹ́kà lọ sí wa ta'ala. ó wá wa ó jẹ́ káwà nínú àwọn ẹni tí ó máa ṣe ìdá ẹni tó ju rẹ̀ ó ma tó pàmò ṣe ìdá ni kó ní òṣìṣẹ́ pàlẹ̀yẹ sóńgbò ọlọ́run bá ní gbogbo ẹ̀ ń bá gbogbo ẹni ojú ẹ bá tó oṣù náà ó yẹ àgbà bá ọba tó wá

lẹ́yìn náà tọrọ ìkẹ́ púpọ̀ àtàlátù fún anẹ́gbà Muhammad sallallahu alaihi wa ọba tó fi Ramadan rẹ̀ sí wa ó gba Ramadan ó àwọn òfin tó ń bẹ́ńbẹ́ ó sọ ìlànà ó sọ ẹ̀kọ́ ó débi dáàbò fún rẹ̀ máa ní sáàrì àtẹ̀kọ́ tó ọlọ́run bá kí ànábì náà bá ní ti àlékún ọlá àti ọlá fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam lẹ́yìn náà gbogbo àwọn òǹbí wa tí wọ́n ń bẹ láyé ọlọ́run bá subhanahu wa ta'ala báwa ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà àlékún àlékún àlékún gbogbo àwọn wa tí wọ́n ti padà sọ́dọ̀ ọlọ́run tí wọ́n síwájú tí wọ́n dojú kọ ọlọ́wọ́ bàjẹ́ ìjà ẹ̀yìn tí wọ́n sílẹ̀ tó jẹ́ tẹ́jú òrùjà mú ọlọ́wọ́ àjọ sọ́lọ́ bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ọ̀fà wa tí wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ tí wọ́n já wa lọ́rẹ́ ó jẹ́ pé tó ti bẹ́ẹ̀ àjọ àlọ́lọ́ wọn tó tọ́jú nínú báraka tí ń bẹ nínú kéwù òun ni pé akẹ́kọ̀ọ́ tí èèyàn já lọ́rẹ́ níbi kéwù níbi mímọ̀ ó má tó rẹ́tí èrò sábà àwọn ọmọ mi ò rí bẹ́ẹ̀ ìmọ̀ ní ìdílé mọ̀ táwọn èèyàn sọ̀kùnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá na ọmọ ṣẹ́jù tó bá lọ́jọ́ lórí ojú ọ̀gá ẹ̀ ọmọ ẹgbẹ́ yẹn yóò sọ̀rọ̀ ọmọ tí ò ní ṣeré nínú báràkà nígbà gbogbo àwọn tí wọ́n kọ́ wa tí wọ́n wá àwọn tó ti pa ọlọ́wọ́ bá nínú wọn wọn ní ẹ̀mí ìfẹ́ àwọn tí wọ́n a bi'idhnillahi ta'ala a máa bẹ̀rẹ̀ tafsir wa tọdún pẹ̀lú ìrọ̀dọ́ ọlọ́run ọba lẹ́yìn ìgbà a ṣàlàyé suratu al-Fatiha lẹ́sì pẹ̀lú àwọn bá wa lọ a ṣàlàyé suratu àwọn ẹ̀kọ́ tó wà ń bẹ̀ ọba nígbùmọ̀ tẹnumíkà ní ọdún a bọ́ sí ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀rí pé wọ́n ṣe tó àti kọ́kọ́ tú jújù mẹ́ta tọ́gbẹ̀yìn a parí ẹ̀ àbọ̀tìmọ̀ àpàrà pé àmọ̀ wá tú lẹ́sẹ̀ ẹsẹ̀ lọ abiola pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tọ́ga yìí ó fún aláǹfààní ká ala tú dé nọ́ọ̀sì kọ́ amọ̀jẹ́lẹ̀ ẹ̀kan náà ká máa para rẹ̀ para rẹ̀ para rẹ̀ para rẹ̀ para rẹ̀ para rẹ̀ para rẹ̀ títí orí ọmọ ọlọ́run súra màálù ẹ̀kọ́ àkọ́kọ́ nínú súra yìí ó ní kèyèsíyẹ̀tù tẹ́síyẹ̀tù súra Al-Qur'an báwo ni wọ́n ṣe máa ń sọ àwọn súra Al-Qur'an ló kọ́ wọ́n pè ní súra tó bá wọn súra màálù àwọn onímọ̀ tafsir rahimahullah ta'ala wọ́n ti ẹ̀ bá wo Al-Qur'an dáadáa ọ̀nà méjì ni tẹ́síyẹ̀ àgbà wájú Al-Qur'an ọ̀nà alákọ̀ọ́kọ́ tawqifiyya ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ijtihadiyya àwọn súrà kan bẹ ní alukur'an tó jẹ́ pé ànábì ló sọ lóókọ sallallahu alaihi wasallam fàyà tawqifiyya fàyà wọ́n dá tawqifiyya ó kọ tànábì sọ ní wáhìí ni wọ́n sọ àwọn súrà kan òun ni wọ́n fi sàmà rẹ̀ iná fi sọ́ ló kọ́ méjèèjì náà papọ̀ sí nínú súwà nínú tó jẹ́ wípé sí àmì orúkọ rẹ̀ ìyẹn ló fà á tó alaihi wa sallam tí àbẹ́bí fi ń sọ ọlá tó ń bẹ abin sallallahu alaihi wa alihi wasallam anabi samare anabi pe ni dakoro kila ko tumo dakoro jere وقد روى الإمام أحمد في مسنده وكذا الإمام مسلم في صحيحه وكذا الترمذي والنسائي وغيره من هذا الحديث من حديث أبي هريرة رضي الله عنه وارضاه أن رسول الله صلى الله عليه وسلم قال: لا تجعلوا بيوتكم قبورا فإن البيت الذي تقرأ فيه سورة البقرة لا يدخله الشيطان شاهد حديث أن النبي صلى الله عليه وسلم سمى هذه السورة سورة البقرة النبي صلى الله عليه وسلم من حديث أبي هريرة أرسل الله لا تجعلوا بيوتكم قبورا أما صلي ديت أما صلي دي لا تجعلوا بيوتكم قبورا ẹ má sọ ilé yín di tẹ́ ọ̀nà méjì lè mọ́ nígbà sọ ilé di ọ̀nà àkọ́kọ́ físíkà ọ̀nà kejì abstract ìnáàpọ̀ spiritual ẹ̀rọ yẹn physical one yà ní ètò fojú bàbá ìtẹ́lẹ̀bí pé ilé yín kẹmọ̀ ìsìnkú bẹ́ẹ̀ nígbà a máa sìnkú sí ìtẹ́ ẹgbẹ́ tí wọ́n sìnkú sí ilé yìí tẹ́yìn ẹwọ́ bẹ̀ tẹ́pẹ́ sàárè ìlẹ́gbẹ̀dẹ̀ kọ́ ọlọ́pàá kìí ká lé ẹ̀sì sọ lé ti tẹ́nu ẹ̀rì pé yìí àfojú rínú àbí ìkẹnu ìkéjì níbi ìsọ níbi ìtẹ́ ó ní ìjẹ́kílé pa sófo níbi ìjọsìn ilé tí wọ́n ti ka Quran ilé tí bùyótakùn kùbùrọ̀ ẹ má sọ ilé yìí di tẹ́tẹ́ máa sùnkú sí ẹ sì sọ ilé yìí di tẹ́tẹ́ jẹ́ kó pa sófo níbi ìjọsìn ẹ máa kírun nínú ilé yìí màrẹ̀ iṣẹ́ ni wọ́n ti kì í kírun nínú ilé ti jẹ́ abdul sí ìrún tó sì dáa jù tọ́mọ nìyẹn lè kí lè bá kí inú ilé rẹ̀ àti irú yẹn nìkan

alẹ́mìsẹ́ ilé tí ẹ bá ti mọ́ ń ka sóòrátùn bákọ́rà ilé tí ẹ bá ti mọ́ ń ka sóòrà màálù láàyè ìdókòlù òṣèlítàn èso ní wọ̀lẹ̀ ẹ̀kọ́ ńlá yóò yóò jẹ́mẹ́ sóòrà bá fẹ́ tú sọ́tùn bákọ́rà yìí ẹni tó bá fẹ́ lésù jìnà sílé rẹ̀ nàka bákọ́rà nílé rẹ̀ pátápátá bẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ lè jìnà sí léèyàn kẹrẹ kàṣọ́tò al-Baqara àmì sallallahu alaihi wa alihi wa sallam ànábì pé súra yìí ní súra Baqara àṣáyìn ìfìlà hadith ìgbọ́nà bẹ hadith dẹnu wípé ànábì pé ní ókọ ó kọ wọn ànábì pé suratul Baqara bọ́lá sọ pé ó kọ ó kọ súra ìfọ́tò lè sọ́bẹ̀lú tọ̀kì fíyàwó ṣe àdéhìyà fàyè àwọn wa ní kí ni wọ́n máa ń fi sọ súrà lóókọ sọ wípé in tó bá pọ̀ nínú súrà alágbàlàtì súrà in tó lékè nínú súrà òun náà fi máa sọ súrà lóókọ apá sọ bá dọ̀ àwọn kan pé in tó lékè ń bẹ̀ nǹkan míì ni wọ́n ṣe kí ni wọ́n lò pàṣọ́rọ̀ tó ń bá kọ́rọ́ kódà owó gan náà sóra yìí jẹ́ kan nínú àpójúwe tó ń fi ṣọ́rọ̀ dùn fọ́nà àkọ́kọ́ yẹn ipò tó tó ń bá kọ́rọ̀ tẹ́ bá wo hajjúmọ̀ bó ṣe pọ̀ ojú ewé méjì sá lọ bẹ́ arúgbó ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala olùkàbẹ̀ sallallahu alaihi wa sallam kábẹ̀ bí o pé súra yìí ní súratul Baqara fún wa ká lè bá a ní àfọkànsí ẹmọ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní. ìdá àwọn afáwọn adájẹ́ pé nǹkan méjì ni sọ́tù Yusuf kí ló tàwọn jùlọ sọ́ra ẹ̀ ọ̀rọ̀ Yusuf zikiru tàbí ilá Yusuf àìsàn sára àbí kí wọ́n mú àlámọ̀ ìtọ́jọ́ yí pé wọ́n fẹ́ ká ní ìtìbá ọ̀tẹ́jẹ́ ká kán òfẹ́ ká fọ́dún fọ́ra ní padà wọ́n fẹ́ kọ́kọ́ owó mú pé ọ̀rọ̀ yìí pọ̀ lóòótọ́ o ṣùgbọ́n mọ́jẹ̀ pípọ̀ yóò gbójú yí kú ò ní bí kókó ọ̀rọ̀ kan fàṣọ́tù dákọ̀rọ̀ ó pọ̀ àfihà fíyà fíyà fíyà ìtọ́pọ̀ ọ̀pọ̀ ni a máa ń túlọ tẹ́ẹ̀ bá láfọkàn sí ọkàn yìí lè fò nǹkan míì nínú tí wọ́n wá fọ́kàn yóò fò nínú súrà òun ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú màálù àmọ́tara wa rí ha àlàyé ẹ̀yà rí wọ́n mọ́ sọ́sọ́rà ló kọ ọ̀nà mẹ́rin nípa sọ́sọ́rà ló kọ alákọ̀ọ́kọ́ tọ̀kìfíyà ẹlẹ́kẹ̀ẹ́jì ìṣẹ̀hàdíyà àwọn tó wà ará ìwárè àti tọ̀kìfíyà ti ni ó kí ni alábíṣẹ́ máa lò fún ìmọ̀ nǹkan mélòó nǹkan méjì ìmọ̀ àgbàlábíyà ìtọ́sẹ̀ kí ìtọ́pọ̀jù ní súra yẹn tí wọ́n fi sọ súra lókọ tàbí ìtọ́jẹ́ pé tẹ̀m̀bí ilẹ̀ amrin muhim àbí wọ́n fẹ́ fọ́kàn wa dé ìkẹ́kẹ́ tó jẹ́ pé wọ́n fẹ́ kí yẹ̀wò fò bọ́rọ̀ ti pọ̀ para wọ́n fẹ́ kọ́kọ́ rọ̀ wọ́n fẹ́ kó dé lọ́pọ̀lọ́wà irú ẹ̀ lè ti أسري فضل كم فضائله هذه الصورة قلنا فإن البيت الذي يقرأ فيه سورة البقرة لا يدخله الشيطان قبول سورة البقرة ìsòní wọlé ọkọ̀ àti ìyàwó tó tíwàmọ̀ ẹjà kọ́rọ̀ òun èébá yéra wọn nínú ìyàwó òun yóò bẹ́ẹ̀ bá lè máa kà ẹ máa plé rẹ̀ nínú ilé ọlọ́run ọba yóò là yín níbi aburú ṣètàn sínú àfọ̀dọ́ ètò ń bẹ fún Suratul Baqara nìyẹn ẹ jẹ́ fẹ́ yọ kan fún nínú ọlá tí mẹ́ fún Suratul Baqara kátúbọ́nù tafsir روى الإمام أحمد رحمه الله تعالى عن بريدة قال كنت جالسا إلى النبي صلى الله عليه وسلم فسمعته يقول تعلموا سورة البقرة فإن أخذها بركة وتركها حسرة ولا تستطيعها البطلة النبي صلى الله عليه وسلم ẹwọ ẹ̀kọ́ nínú oríire tá a ṣe nípa pé Qur'an ọlọ́ọ̀fẹ́rẹ́ mẹ́rin sí wa sallallahu alaihi wasallam mẹ́mù Ahmad wọ́n ní afọ́ ọ̀pọ̀rọ̀ yìí dà ní àwọn ìjókòó lọ́dà àwọn sallam kò tù jáde ìtàjà nàbí sallallahu alaihi wasallam ìmọ̀ ìjókòó musahabatul akhyar wa mulazamatu as-salihin baraka ìmọ̀ ẹjọ́kòó ti àwọn ẹni rẹ̀ àti mẹ́wà pẹ̀lú àwọn ẹni rẹ̀ àbáríkà pọ̀ bẹ̀rù oríire ayé àtọ̀run ó so mọ́ ìmọ̀ ẹwà pẹ̀lú àwọn ẹni rẹ̀ mọ́mọ́ wà pẹ̀lú àwọn olórin ibú èyàn àwọn ẹni ẹlúkó máa wà pẹ̀lú òṣègbó sọ́ọ̀lì ìnáwó aláṣọmi náà sọ́ọ̀lì ìnáwó aláṣọmi náà láàlì àlànà lábí ìrìn sáadáa لعلي أن أنال بهم سعادة لعلي أن أنال بهم سعادة لعلي أن أنال بهم سعادة إيه؟ وأكرهما وأكرهما تجارته المعاصي ولو كنا سواء في البضاعة ولو كنا سواء في البضاعة بارك الله فيكم àwọn àwọn ọmọ kéékèèké ìsìn wọn ni wọn ti mọ ìyá mọ ṣáfì ló sọ. òhìbò sọlẹ́hìnà wà láàtò mínú. àlìyá mọ ṣáfì wọn mọ lọ ó ní òhìbò sọlẹ́hìn mo nífẹ̀ẹ́ àwọn ẹni rẹ wọn láti mínú. mo ti ẹ̀jẹ̀ pé ìwé sọ pé kì í nù wọn ni mí. ádámù ń bá a bí àtàwà àgbà lábẹ́ ìrẹ̀rẹ̀ nílẹ̀ ni lábẹ́ ìmọ̀ ìgbéraga أحب الصالحين الصالحين في البيت قل لعلي أن أنال بهم إذا mo fi ń súnmọ́ àwọn ẹni rẹ̀ ni pé bí ìmá ti ẹ̀ sí ìdẹni rẹ̀ mo lè tálá ìmọ̀ ẹwà pẹ̀lú wọn sórí rẹ̀ ọ̀lá ìgbésẹ̀ rí mi ẹ̀ ìwà pẹ̀lú àwọn ẹni rẹ̀ dáadéka kọ́ọ̀mù láyé sọ bí ìjẹ́lì ìṣòro sọ́lọ́mọ́sọ́lá àtọ́lá ń sọ wípé àwọn èèyàn pàṣẹjọ́kọ̀ yìí pàṣẹjọ́kọ̀ yìí ọlọ́kùnṣe wá lẹ́nu rí ṣùgbọ́n àdíṣẹ́ lè kéṣe bá ṣe tẹ́sí kí àpá àfọ́ra wá mẹ́ ṣùgbọ́n àdíṣẹ́ sọ wípé gbogbo orú ìjókòó tó máa ti rántí ọlọ́run bí eléyìí àtàwọn bòmí tó bá ni wọ́n gbé lẹ́mìí ẹni ó bá wá sáàrin wa kìí ṣe pé

ọlọ́run ní àbẹ́bí lọ́lọ́run sọ pé ẹ̀sí mọ́ àwọn tó jókòó tí ń láàárọ̀ sàn ní him ẹ má ti jókòó tí ń wò tún sórí ibú mọ́ ìdá musahabatu salihin ọmọlọ́sọ̀bọ̀tò àfíà sí ìmọ̀dá àgbàràkà ìmọ̀ wà pẹ̀lú àwọn ẹni rí ó ní kúntù jáàrí ìdá nàbí sallallahu alaihi wasallam ó ní mo jókòó lọ́nà sọ̀rọ̀sọ́lá fàṣẹ́mí àtòrí tó tó ń jókòó dáńsà ọba kan sàṣà yìí pé ta'allamu surata al-baqara ta'allamu surata al-baqara arábìnrin ẹ̀lọ́ máa kọ́ surata al-baqara sura màálù fa inna akhdaha barakatun fa inna akhdaha barakatun torí pé ìmọ̀ kọ́ surata al-baqara àti máa kà àti máa lò àlùbáríkà ni o ẹ ti bá ń fẹ́ àlùbáríkà ní ibi iṣẹ́ rẹ̀ ṣọ́ọ̀bù rẹ̀ wọ́n fẹ́ àlùbáríkà mẹ́ta kọ́ra mi ẹ̀yin tẹ́ ẹ ní ṣọ́ọ̀bù kéde fi ń fọwọ́ ara yín pòkúta fún ara yín ilẹ̀ fọwọ́ ara yín pa òpé òkúta wá ṣọ́ọ̀bù yín pẹ̀lú ìyapọ̀ ọlọ́run pẹ̀lú orin orin ló mọ̀ ń gbọ́ látàrọ̀ dalẹ̀ orin ni orúkọ ọba àríọ́ bíríkìlá òun lọ́wọ́ òun fọwọ́ ara rẹ̀ fa àìmẹ́lì ní bárákà níbi owó tó gbà tó bá síwọ́ pẹ̀lú orí bẹ̀rẹ̀ kàfẹ́ntà ọlọ́kadà náà nǹkan ó ti gbé jìnjìnjì síbi ọ̀kadà rẹ̀ ó ti gbé bá kọ́rà bẹ̀ ní ṣọ́ọ̀bù yìí ẹ̀ ti gbé bá kọ́rà síbẹ̀ bá kọ́rà tẹ́ bá ti gbé síbẹ̀ fa ìnà àkùdà ha bàrọ̀ kàtù kéèyàn dì mú kọ́mọ ẹ̀ka kọ́mọ ẹ̀gbọ́ kọ́mọ ẹ̀lò àmọ́ ẹ̀bí àlùbáríkà wọ́tárùkà hasra tẹ́gbọ́n kéèyàn pàpà kọ́ láti kọ́yàn lójú kọ́mọ ẹ̀ka kọ́mọ ẹ̀gbọ́ àríbìnrin orí ibú òfò ni ìparun ni ìṣòwò ṣọ́ọ̀tì ni ìyẹn nìkan wá kọ́rùn ẹ̀yin tẹ́ ní ṣọ́ọ̀bù tẹ́ ní ilé iṣẹ́ ẹ̀mẹ̀ fúlẹ̀ bá kọ́ra mi wà látẹ̀sẹ̀ tí ó há àlùbábọ̀rà ìtí wọ́n pẹ̀lú albábọ́là tí wọ́n pẹ̀lú ẹ̀dáhùn albábọ́là àníbi ní agbára albábọ́là ò lè ká bákọ́là kí ní jẹ́ bákọ́là òun náà ní àtìṣẹ́ kí lápẹ́jẹ́ bá àtàkì àkẹ́yìfàlà òṣèré mọ́jẹ̀ bákọ́là kí ló yára bá nǹkan jẹ́ bí jẹ́ yorùbá náà nílẹ̀ kan wọ́n yára jẹ́ bí gíní àlùbátọ́là ntí máa ba nǹkan jẹ́ ní wàràwàrà ojú tó lè rí ẹni tó wà lókè bọ́ tí ó lọlẹ̀ pọ̀ tó sì kú. Ibi ti ń kalé lọ, Allah sàlámà, wàlá ààfin, Allah yà fọ́dọ̀ nà, àwọn yà fọ́dọ̀ àlànà, àwọn yà fọ́dọ̀ àmúhàlànà, àwọn yà fọ́dọ̀ alìbátọ́lá látàṣẹ́wà àmì sọ pé alìbátọ́lá ìdẹ́ sí irú àtàkì agbára àtàkì ò lè kásúràwó wọ́lọ́hì hákàdà wọ́lọ́hì hákàdà bá nẹ́bí ṣe sọ ló ṣe rí sallallahu alayhi wa alihi wa àwọn ènìyàn fọ̀dọ́ yìí قبل الصورة نعم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين lẹ́yìn bàtí a wá sọ̀rọ̀ sọ́dọ̀ ọlọ́run ọba kó lọ́dọ̀ ṣèitán ẹni tọ́lọ ọba ti rẹ́ mẹ̀ ní kẹrẹ̀ ṣùgbọ́n ń bá ní kùránì lọ kó da aburú sí àti wọ́n kùránì ọlọ́run ọba ó ti rẹ́ mẹ̀ ṣèitán ní ìkẹrẹ̀ bí kẹrẹ̀ ọlọ́run ọba bá ń rọ̀ bí òjò kàdọ́dẹ́sùn ìgbà pé tọ́lá pè é ní ṣèjọ́ tí ẹ̀ tí ẹ̀ tí gbogbo nǹkan pè ní kí ọlọ́run kò ala abẹ̀rẹ̀ túmọ̀ àkùránì náà pẹ̀lú orúkọ ọlọ́run arrahman àti arrahim ááyà yìí àáyà tó kó láàpù sọ́ọ̀tù bàkọ̀rọ̀ ẹ̀kọ́ mẹ́ta ní bẹ́m̀bẹ̀ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ó náà ní àkáàmù ìfòwéèkì mọ̀kọ̀tà ìdájọ́ tó rọ̀ máwọn áárà sí ọlọ́run ọba tó pa lówe sí bẹ́ẹ̀rẹ̀ àwọn súrà pẹ̀lú ìkọ̀kan. àwọn òrùkù yìí tá a bá wò wọ́n jọ àwọn onímọ̀ tẹ̀síìr wọ́n ní wọ́n jẹ́ mẹ́rìnlá tààbá pààrà rẹ̀ gbólò alìfìlàní ọlọ́wọ́ bá bí bẹ̀rẹ̀ suratul àwọn wọ́n sọ tí ó dí ní márùn-ún lérí kí ni ìtumọ̀ àyà àkọ́kọ́ yìí apákan wípé bí muradihi Allahu wọ́n ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba ló nímọ̀ jù lọ lórí ipò gbàdúrò pẹ̀lú súra pẹ̀lú ayẹ̀ ìṣùgbà àkọ́kọ́ ni wọ́n ní kò tún wá ní ìfìlàmì sọ pé apákan sọ pé Allahu a'lamu muradi ọlọ́run ọba ló mọ ipò gbàdúrò pẹ̀lú ẹ̀ ìṣùgbà àkọ́kọ́ àwọn mọ̀ ní ìṣùgbà àkọ́kọ́ sí ìhí tafwidul amri ila Allah fima la ya'lamuhu al-insan ó ń bẹ níbẹ̀ wa ta'addub ma'a Allah kama ashara ilayhi Shaykh Saalih Al Uthaymin rahimahullah ó ń bẹ níbi kásọ̀ pé وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا Ìnáka àǹtàlá alímul hakim. Àfá òní mẹ́gbogbo kẹtẹ́. Ní bá bí ọ léèrè fọ́ ọ̀dámọ̀ mẹ́tàbírí. Mẹ́tàbírí. Àìmọ́ tàbírí níbi ọ̀rọ̀ ọlọ́run. Àìmọ́ lò láákàrí níbi ọ̀rọ̀ ẹ̀sìn. Lè Bí wọ́n bá bí ní léèrè ń tẹ́ ẹ̀bámọ̀ ẹni àmọ́hùn àlẹ́mù ìmọ̀ ọlọ́run ọba ló mọ̀ ẹjẹ́ lọ bèrè lọ́wọ́ àwọn tó pọ̀ jù lọ. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا àwọn màláíkà àwọn ni wọ́n kọ́ fi àpéjúwe ìfi ìmọ̀ táà bá mọ̀ ìfi ti sọ́dọ̀ ọlọ́run padà tààdùbà ìmọ̀ àwọn lẹ́ni tó ń lo ẹ̀kọ́ pẹ̀lú ọlọ́run àwọn ni fi lélẹ̀ bàbá ọlọ́run bá dá ádámù ọlọ́run bá dá ọdá àmẹ́jẹ ádámù fún sọ́ọ́ màláíkà tó fẹ́ dá wọ́n sọ ohun tí wọ́n rò pé yóò ṣẹlẹ̀ nígbà ọlọ́run bá dá ádámù tán ọlọ́run bá fi àwọn ìmọ̀mọ́ Àlàmà Ádámà l'ásímà kullaha. Ọlọ́run bá kọ ní gbogbo ìmọ̀, orúkọ gbogbo nǹkan ọlọ́run bá kọ Ádámà. Thumma bá wá kọ tán, àẹ̀sí ìbá ṣe àrùsùn náà ó lè sórí ibú àtàrà ìmọ̀ túkù ọlọ́run ọba lẹ́nu ẹ̀ lọ́nà o. sọ yí pé إني حرمت ظلم على نفسي وجعلته بينكم محرما ولا تأتوا على أمام الله أما ربك بظلام أما ربك بظلام بكنا تصوير قل الله بقى وعلم آدم الأسماء كلها علم آدم الأسماء كلها الله بقى آدم نبورك وبورك ثم عرضهم على الملائكة أمورك وبورك واقوى آدم ọlọ́run wá dojú ìbéèrè rẹ̀ kọ́ àwọn mọ̀láíkà onípẹ́tẹ́ ẹ̀rí láti ọlọ́run sọ áṣà fún ádámẹ̀ àwọn mọ̀láíkà kò sọ fún ọ iye ìtàbùsù ẹ bá bí ẹni tó sọ̀rọ̀ pé so o kọ́lé olówó kọ́lé àmọ́ rẹ̀ ń tilẹ̀ tán ẹ̀tọ́ rẹ̀ ń tilẹ̀ náà nígbà tó ti sanwó ọdún oyin láńlọ́ọ̀dù àpátímẹ́ǹtì tọ́dókè pé lè ṣẹ̀dá ọlọ́run hmm? ẹ̀yin bàbá ń lé ẹni tó bá ti gba yàrá kan lọ́wọ́ yín tó ti sanwó rẹ̀ lọ́dún kan ó fi pé ó ní àmì ìrù yàrá hù ọlọ́mọ ilá tó bá yẹ pé àwọn méjèèmú kan bẹ̀jẹ̀ ti jọ gbé kó tó di pé átìlù yẹn pé ọlọ́jọ́ mi nù bóòlù màbọ́n lè sáwọn akàlẹ̀ tó mọ́fẹ́ fẹ́ àwọn kọ́ bá wá ní àwọn ẹ̀dẹ́ lẹ́nilá wọ́n máa kàlẹ̀kùn wọn lọ́sọ̀ọ̀sọ̀ lójoojúmọ́ wọn ṣe privacy ara wọn ó ti gbowó ápù rẹ̀ nìyẹn ápù tí wọ́n náà ó pè ẹ bá bí ẹni yẹn pé sí nínú ilé tó gbà àbí tó kọ́ tí kò sí ààyè ìtura ìgbọ̀nsẹ̀ síbẹ̀ ẹ ti mọ ẹ máa yẹ ìtura tá a ti mọ dọwọ́ tẹ̀ blọọkù tó fi kọ́ pálọ̀ náà ló fi kọ́ àyè ìdọwọ́ tẹ̀ sìmẹ́ǹtì náà tó fi kọ́ pálọ̀ ló fi kọ́ ìdẹ̀wọ́ ọlọ́wọ́ bá dọ́lá wàhálàmà àdámẹ́lì asìmá àkúnláhá ilẹ̀ ọ̀bá yíyọ owó ta fíra fìlà àti ta fíra bàtà bá a bá sọ pé owó bàtà wọ́n ju fìlà lọ abákó bàtà lérí bẹ́ẹ̀rí wípé ayé ọwọ́ kó bàtà rẹ̀ sórí ó nítorí pé bàtà wọn ju fìlà lọ ara ò ìgbọ́n ọlọ́run bá fi nǹkan kan ọ̀kan sáàyè rẹ̀ ayé bàtà ayé ìgbà ó ṣàbòsí bàtà bó ṣe ń wọ́ tẹ́tẹ́ ayé tiẹ̀ ọlọ́run bá dọ́lá ó kọ́ ádámẹ̀ ló kọ gbogbo nǹkan ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء Ẹ fi orúkọ àwọn ẹ̀kẹ́ ìmọ̀ ní ẹ̀sọ́ ní ìjẹ̀gbọ́. Nǹkan tún ń sọ díkí. Ó bá yẹ pé lódodo tó tẹ́ ẹ̀sọ́ níjọ́ kìí ààrẹ tí mo fẹ́ dá Ádámà tó ẹ́ pé òótọ́ ni. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا هو العذاب مع الله هو يقف فلو الله أبدا عملك قالوا عملك ولا سبحانك مما هو الله باب مما لا علم لنا إلا ما علمتنا لا علم لنا ولا إلا وما لا علم لنا إلا وما إلا ما علمتنا àti tó bá fi mọ̀ wá bọ́dọ̀ kí ni láà ẹ̀lùmọ̀làdá ìlàmọ̀làmtàlá ìnnaka àǹtàlàálìmọ̀lá hakim ìnnaka àǹtàlàálìmọ̀lá hakim àwọn ẹ̀kà rí ọlọ́run àgbọ̀n ìtẹ́kùn àwọn àpọ́nímọ̀ tafsir wọ́n ní ọ̀rọ̀ àkọ́kọ́ ìbáṣìdó lẹ́nìyàn orí ìṣọ́rọ̀ ọ̀nà àkọ́kọ́ ìtumọ̀ àkọ́kọ́ níbi sọ́tùn bákọ́rà níbi ayé àkọ́kọ́ olẹ́ ní pé Allahu alamu ọlọ́run ọba ló mọ tó gbà lérò pẹ̀lú ẹ̀ tó ẹ̀dá afẹ́ ìwájú ẹ̀gbìyànjú kẹ́ẹ̀tì ẹ̀bá ní sùn asọ́bá tààdùbán a ìlànà táwọn màláíkà fi lélẹ̀ táwọn àlẹ́jọ́ náà tí wọ́n ti pọ̀ irú ẹ̀ so insha Allah lẹ́tẹ̀mẹ́r amẹ́tẹ̀wájú ní tafsir tí ń bọ̀ lérí ìtumọ̀ ayà alákọ̀ọ́kọ́ yìí ti mẹ́rin suratu al-Baqara ààbá wallahu a'lam wa sallallahu wa sallam Muhammad wa ala alihi